والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أما أقول لك السيدكم وعلى آله أتوني أجل إبيكم أسكت أسكتان سالك eléyìí náà wà lórí ìrìn àjò ṣùgbọ́n wọ́n san padà lẹ́yìn Ramadan ó tilẹ̀ jẹ́ pé kí wọ́n ṣe ṣùyàmù tó ń taarẹ̀ tó ń tìrìn àjò tí wọ́n wà lórí ẹ̀ olú ẹlẹ́dàá ni ó ń lò lóore jù fún wa tó bá ti fún wa bá mọ̀ tí aláàárẹ̀ tó bá ti torí àárẹ̀ rẹ̀ tí ò ṣe ṣùyàmù lẹ́yìn náà lónírìn àjò tó ti torí ìrìn àjò rẹ̀ tí ò ṣe tó bá ti rí i pé ìgbàláyè wà fáwọn àárẹ̀ tí ń ṣe òun kò ti fún lẹ̀ òun ti gbádùn ọmọ ìjà fara o torí pé òun ṣe ọwọ́ àwọn àdó ìtọ́sẹ́kù nínú Ramadan nínú Ramadan gàgà bẹ́ẹ̀ náà ló nírìn àjò ó ti rí pé ó ti débi tó ń lọ lọ́fẹ́ kó sì pò tí ì padà sílé. Si o sì ní ìdájọ́ onírìn àjò tó ṣe pé o lè tẹ̀síwájú kọ́ ọmọ ṣoṣo yá mi. ṣùgbọ́n ọwọ́jọ́ méjì mẹ́ta tó fẹ́ ṣe ń bí yóò ti dáa jù pé kó ṣoṣo yá rẹ̀ kó tó di pé Ramadan lọ́mọ lọ́wọ́. gbogbo àmọ́ wá wá wí pé nǹkan ṣe kẹ́wọ́ kò sẹ́ni tí ò lè ṣe ṣùgbọ́n àsìkò tá à ń sọ yìí ọ̀wọ́n ju gbogbo àsìkò lọ tó bá fi lè lọ mọ́yàn lọ́wọ́ kò sọ́jọ́ ayé mi tó tún dàbí Ramadan mọ́ àfi kọjá Ramadan torí ẹ̀ ọgbọ́n tí dókítà kọ́kọ́ wí fún mi tí àlàáfíà mi ò lè gbé lẹ́sẹ̀ rí tí mo ń jẹun lọ́sàn-án ọgbọ́n kí n kẹ́sẹ̀ sí ojú ọ̀nà àrìn tí ń bùkátà torí pé nǹkan fẹ́ ṣe sùn yá kò síjọ́ tí mo kú òní kú torí pé bí Ramadan bá lọ tán dáadáa ọ̀sán padà kò sì sí tàbí ṣùgbọ́n ìwọ náà lẹni tí ọ̀sán kan rẹ ẹnìkan ò ní bá ọ̀sán torí ẹ kákókó ti gbìyànjú ká ṣe lásìkò rẹ nínú tó lùwà fi ṣoṣo yá mọ̀ ní rọrùn wọn náà ní pé wọ́n ń ṣe ẹlòmíràn ń ṣe tó bá di wípé ìwọ bá pàkan jẹ tí ó bá di ẹ̀yìn Ramadan. wọ́n lè kó bí eléyìí lọ́lọ́run ṣe sùn yàn ó fi tán ọlọ́run ṣe sùn yàn ìwà nìkan lọ́ọ̀dà ara rí èmi nìkan ni mò ń dá ṣe ó súnmọ́ kó gbóyàn ju etí gbogbo lọ olú ẹlẹ́dàá kó gbà lẹ́sìn lọ́dọ̀ wa olú ẹlẹ́dàá kó má ti sùn wá lọ́wọ́ subhanaka